àwọn olólùfẹ́ méjèèjì wọ́n á trust ara wọn. mo fẹ́ béèrè lọ́wọ́ wa kí ni ìyàwó àbí tá a lẹ́wà fẹ́ẹ́rẹ́fẹ́ wàhálà ni àwọn ọkọ wa máa ń fi wá ṣe. bísí àmì tẹ́lẹ̀ mi tó wọ̀ ní ìlú àjọ tẹ́lẹ̀ mi ti gẹ́ pọ̀ wá ọmọra báyìí táwọn òbí iṣẹ́ dẹ̀ ló fẹ́ lọ ṣe. how do you want me to dress. mi ì lè jẹ́ kó bí mi kò wedding counselor ni ìyá tó bí mi lọ́mọ iṣẹ́ kan náà làwọn àti bàbá mi jọ ń ṣe. ṣé dandan ni to death do us part. we have to keep guiding them as long as bá a ṣe wà láyé tá a wà láàyè. nígbà tí mo ṣe orí mi dàrú màá ṣe jẹ́ kẹ́ni kan advice mi. I love both of you. Oh, ò lè dá lọ́bẹ̀ You're supposed to take me to school. What is your mother doing? kíkà àjọ lọ́bẹ̀ ń sìn kó débẹ̀ kó dá ewu ẹ̀. ẹ ẹ èmi ni Sunday Dagboru. eléyìí ò lè ṣe ìjọ sẹ́wọ́n ní bọ̀bọ̀ ìlà. ah Mr. kẹ́hìn ló bọ̀ ìlà. Mr. kẹ́hìn ló bọ̀ ìlà. májọ tó yẹ bí mi náà wọ́n sọ. májọ tó májọ sí májọ sí. kí ni ká ṣe? agbèsè gbèrè pàdé olóko agbèrè pàdé olóko mọ ọ̀dọ̀ ẹni fàṣẹyìn ló kó máa gbèrè. mo ní ọ̀rọ̀ tó ṣe ẹ̀rù bá mi gan-an nínú ilé mi mo rí àwọn white bí wọ́n ṣe yìí. wo ìtẹ̀sán tí ilẹ̀ sọ ẹ mọ̀ mí dáadáa o ẹ ti máa fẹ́ ló wà mẹ́yàn kò lè sí kan tó máa yí padà ọ̀ ní fẹ́. òun ni máa fẹ́ sà. nígbà wo nǹkan bá yẹ òun ló mọ̀ ní lẹ́yìn rẹ̀ kéèyàn gbà wọ̀ ó ṣeé ṣe kó jẹ́ ìgbé ọ̀pọ̀ ẹ̀yọ̀ kádàrá ẹ̀. ó ṣì ń yà mí lẹ́nu èèyàn ń sùn ó dẹ̀ pariwo ẹ̀dẹ̀ ń bá máàkì lára. àbá àbá bẹ́ẹ̀ ni láti bí ọjọ́ mẹ́ta rẹ̀ gan-an ẹtí ní ọ̀sùn àwọn síìkì burúkú burúkú wọn má síìkì burúkú burúkú. àlọ́ sọ́sítà ọ̀tẹ̀ sọ́jà ẹ̀ àti ṣe surgery pọ̀npọ̀n. it is over everything is finished. iléeṣẹ́ méjì ó jóná at the same time. ṣé o gbọ́ wa tó ń sọ lẹ́nu. bàbá yìí family now. bàbá wà nínú situation yẹn ó kú lọ báyìí olè family yẹn ó ní nǹkan pẹ̀lú sickness bàbá yìí. and tabanika olóòótọ́ this guy is not responding to treatment. kí ni síbí. àní mo ẹ máa bá ń gbé ọmọ mi bọ̀ wọ́n fàṣẹyí ọ̀gbọ́dọ̀ sún ọsibítù wọn. Ah! ọ̀dà fanu. ìwúrẹ́ tó bá da fanu òun láì kó òun lábẹ̀rẹ̀ ní rẹ̀ padà. Ah, ah, ẹ má tọ̀ mí. ọ̀ọ́ nínú gbogbo ẹ̀tọ́ bá ti dàgbà nù òun láì kópa. bẹ́ẹ̀ gbèdé ayé làwà yìí èèyàn kan ìrìn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ń bẹ̀ wọ́n á ṣe bí ẹ̀ńtẹ́ yín fọmọ́ ni. iṣu torí ẹ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ tì mí ṣubú. àmọ́ àti ẹ̀ dànù èèyàn kan òun dúró wò ní gbàgede ayé kọ́mọ́kọ́mọ́ ni to five. Oh my God, eight to five. Ah, you ló ń ṣọ́ How on earth does this make sense? Kí ni tó ṣe sí mi I'm really sorry, sir. I'm sorry, sir. Don't ever tell me you are sorry. Mi ò fẹ́ sorry? sọ́ọ̀rì yẹn. Ah, kí ni gbogbo eléyìí náà? Kò prepare balance sheet ló dé ṣẹ́tì. ṣé tó jẹ́ pé títí kẹ́ẹ́dé bá tọ́ bá gbowó sì ṣe gbowó máa ṣe lọ́wọ́ kan tí ṣé mò ń ṣe máa ń ṣe lélẹ́yìn. Sir, I'm not being sir. Um, I'm trying to work so hard on it. It's just that it's not really working out. But we promise, I promise to improve. It's better. It's better you improve on it, or else. Eh, eh, báwo ni ah, báwo ni ṣé ọ̀gá ti dé. ọ̀gá ti dé. ọ̀gá today? dé. ó ti dé. ẹ ṣé ń bèrè mi ọ̀gá bèrè yín ó jẹ́ tìdí tipẹ́ tìdí tipẹ́ ṣé kò sí ẹ ṣọ́ ṣé òkè. Eh, eh, eh, ẹ káàárọ̀ sá ẹjọ sá pé ẹ má bínú pé mo pẹ́ ó ní àwọn kọkọ tó ṣẹlẹ̀ ni mo fi pẹ́ dé irú ẹ ò ti ń ṣẹlẹ̀ mọ́ sá. Um, it's okay just come off it uh, mo mọ̀ pé tí ò bá ní tó ṣẹlẹ̀ torí iṣẹ́ òkè dédé iṣẹ́ mo mọ̀ pé you will never come late to the office on purpose kò sí wàhálà ọlọ́run ló ní kò rìn sásìkò gbà mí lọ́wọ́ ọmọbìnrin tó pe rẹ̀ ní tó yọ̀ sí i mo fún ní um, assignment kó ṣe balance sheet láti last week ni mo ti ní kó ti ṣe she did nothing kókó orúkọ orúkọ ògbó orúkọ wá síbi orúkọ fún mi ní tí ò tí ò work ọ̀rọ̀ ẹ̀rọ dàbí ẹni tó bèèrè lọ́wọ́ ẹ̀ pé what is it now tó ní now it's what is happening now now what rubbish is that. Um, John torí um, wàá bá mi put it uh, true ṣó ti understand ìwọ ni kò lọ ṣe ń sìn then tó bá ti wá ń ṣe jẹ́ kó fojú sí ẹ kó máa fojú sí bó ṣe ń ṣe. Oh, okay sir. Uh, uh okay sir. there. What kind of nasty gesticulation was that? Ẹ má bínú sá, ó ṣe mistake ìjábọ̀. Ó bẹ́tà kó ṣe mistake ìjábọ̀. See, let me tell you, there is age limit to foolishness. You cannot be foolish indefinitely. That is why Dọ́yìn máa ń sọ pé a fool at forty is a fool forever. Bí mo ṣe sọ yẹn, jẹ́ kó tẹ̀lé ẹ, máa ṣe kó máa fojú sí i. Oh oh, oh, oh, oh, okay, okay, sir. A non-intentionally ridiculous person. Ẹ pẹ̀lẹ́ sir. Ọmọ Tóyọ̀sí. Tóyọ̀sí. Má bọ̀, mo ti fẹ́ ṣe o. ele bó ṣe ṣe ń bí kọ́ ló ṣe yẹ kó ṣe you could have um ó yẹ kó ti kí ló ṣẹlẹ̀. kí ló dé. ṣé wọ́n mọ̀ yìí pé àgbá òfìfo ló máa ń dúnyàn nìyẹn eléyìí tó bá lómi yóò kí n and what is that supposed to mean kí ló ń try láti insinuate o mi ò understand gbogbo nǹkan tó ń so nǹkan tí mo fẹ́ kọ ẹni kò wò jàre ó gọ̀. èké adé ó gọ̀ síra ẹ̀ àánú àwọn òbí ẹ̀ ló dẹ̀ ń ṣe rẹ̀ nítorí pé o kéré jù láti ṣọ́ọ̀pù Ah, ọ lójú. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní ẹ̀wọ̀n náà ah. Ah. alágẹmọ tó ń yọlẹ̀ tẹ̀ ikú pádànù abẹ́lẹ̀ ń tà sí ọ̀pọ̀lọ́ tó wá ń jọrọ ẹ̀ mọ́lẹ̀ ìwọ wọn wá ń yìn ẹ lójú mi ọ̀gá ń gbóríyìn fún ìwọ náà wá ń bóyán òṣì níwọ ọmọ àná àbójú mi kọ́ ni wọ́n ṣe mú ẹ wá bíbá yìí rè wọ́n ní kí wọ́n máa wá kọ́ mi níṣẹ́ ìwọ náà wá sọ pé ẹ o máa ṣe báyìí o ní ṣe báyìí o máa ṣe báyìí níyà ìwọ náà ah <laughs> nǹkan tó fẹ́ tẹ́rí sí i àtàrí àjàdùkú ni kò ṣe ọmọge bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ <laughs> ẹ máa gbà mí kẹ́ẹ́ ó wá rẹ́rìn ló ń ṣe ló ń ṣe bí ẹni tọ́lọ́run wà lẹ́yìn ló ń ṣe bí ẹni lẹ́ni lẹ́yìn àbí o ti mọ̀ tọ́ ní àbí ìwọ yìí o fẹ́ kọ́ èdè níṣẹ́ o fẹ́ kọ́ mi níṣẹ́ nínú iléeṣẹ́ yìí. ìkẹrin jẹ́ kó orí ẹ̀kọ́ ṣe jẹ́ kí orí ẹ̀kọ́ pé jẹ́ kí orí ẹ̀kọ́ pé tó bá ń tàn ẹ̀ má tàn rẹ̀ tó bá ń tàn ẹ̀ má tàn àbáyá o ṣó ti gbọ́ èmi àti àsí nínú ẹgbẹ́ o nínú ẹgbẹ́ kan náà ṣó ti nǹkan tí bàbá fi jọ ọmọ kò ṣe kékeré o ṣó ti yẹ ọjọ́ tí òun tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ tó bá tó ṣẹlẹ̀ àkùn tí máa fojú ẹ̀ ní òye láìkẹ́ rárá àti rárá o ìwọ ṣojú tí ò bá ṣọ́ra tí ò bá ṣọ́ra níléeṣẹ́ ẹ̀. màá jẹ́ kó yé e pé àwọn kan lọ́lọ́run bá gbélé ayé ìlé lọ́wọ́ bẹ́ẹ̀ ni tí irun bá dẹ̀ lóore nǹkan máa tẹ̀ fún kan. ní mo ṣe tó báàdì níbi tàyẹn kí ló fa ọ̀fọ̀. ṣé pé ó ní tí ẹni bá kàn ìkan tẹ̀ fún kan. babe nǹkan tó sọ nìyẹn o because i don't even understand this lady why is she just on my case every little thing ó máa ma pariwo ó máa ma kọ́ra ó máa ma fọ ni ah, as it is nsìn èmi máa report ẹ̀ fún ọlọ́pàá ni o. na na na come on darling babe Doesn't go to that extent machine. ṣe yẹn mo kọ rí pé she's just saying that out of jealousy. jealousy yeah. of course mo mọ̀ pé kàn envy mi but that's too much way too much like ó ti pọ̀ jù ó ti pọ̀ jù she's here. can I tell something. what. ṣé mo kò fine jùlọ. Hmm. you are pretty. báwo ni wọ́n ṣe Ah, tó bá fine máa fẹ́ ìwọ náà wò ẹ́ náà. Hmm. ọkọ mi. obìnrin. Mm to disturb rẹ be positive you know. I'm going to try but ah, I've had it this place I'm tired. But don't forget something. What? Mm. Mm-hmm. Okay. ìkẹ́ adé tó tí mi bá pè ẹ́ ò ní pè mí ṣé bójú ṣe ríre tán fi ń jobi lọ́jà ẹ̀dẹ iṣẹ́ ni kú iṣẹ́ o ọmọ oníṣẹ́ ń kanlẹ̀kùn ẹ adúpẹ́ fọlọ́hún ẹ akúkú ń dúpẹ́ à ọmọ ẹ̀ta la wà <laughs> ẹ̀ta máa ń tà kẹ́nìbọ̀dì tó tà ní bẹ́ẹ̀ ni ajé ń wà ọkọ ẹ ń kọ́ olúwa ṣeun but ó ń dùn mí o bó ṣe jẹ́ pé bí n ṣe máa ń sọ fún ẹ pé kó o máa tiẹ̀ kàn sí mi lóòrèkóòrè kí n máa mọ àlàáfíà ẹ bó o ṣe kí n béèrè mi ò ń dùn mí gan ẹ̀mí ìbínú ẹ̀bí wà ẹni <laughs> ok kò sí wàhálà ìyá kẹ́mi ni ẹ wá kí mi ni ó wà lókè ok yọjú sí mi ọ̀rọ̀ wà o bó ṣe máa sọ nìyẹn ọ̀rọ̀ wà ṣáà yọjú sí mi ṣùgbọ́n o ṣe ó dàbọ̀ <sighs> all right bye bye. ìyá kẹ́mi tó bá ṣe tán kó sọ̀kalẹ̀ ṣèbó lóúnjẹ ti wà ní kitchen hmm, ìkẹ́ àfi téèyàn bá pè òun láti inú dá kóun ti ẹ̀dá péèyàn a máa go through ètò tó bá ti sọ̀rọ̀ lórí fóònù àǹtí i'm going through a lot ó máa máa rí a ni because àwa gan-an tá a ti rí a lot àti jókòó lé a lot mọ́lẹ̀ a lot ò lè rí bí bọ́ sókè mọ́ bọ̀wọ́ tó yìí ń wò lọ́ọ̀kan èyí láti máa máa fi sí tiẹ̀ òun ló mú mi tá ti ní. mẹ́rin ṣé bẹ́ẹ̀ mi àti ẹ ṣe jọ sọ lélẹ̀ má bínú má bínú ọkọ ah, ah. ní kí má bínú ni ìyá ti lẹ́ẹ̀ síbi tá à ń lọ. mo mọ̀ má bínú èmi àti madam àtọ́kẹ́ la wà lórí fóònù látàárọ̀ tá à ń sọ̀rọ̀ as it is gan ibi tá à ń lọ mi ní pẹ́ńbẹ̀ because mo ní láti lọ yọjú sí wọn ó ti pẹ́ tí mo ti rí wọn. jọ madam àtọ́kẹ́ wo ló ń sọ̀rọ̀ pẹ̀lú. godmother mi of course. oh yeah. madam àtọ́kẹ́ ló ti di godmother ẹ̀sìn. Ah, john torí ọlọ́run babe ibo ló ti mọ woman yẹn náà ṣé ìwà tẹ mọ́ra níbi kan tẹ́lẹ̀ ni àbí kílẹ̀ jọ papọ̀ because tí mo bá máa rántí mo rántí pé mi àti ẹ lájọ lọ lọ́jọ́ tí mo mú ẹ mọ̀ wọ́n. àǹtó òun kí ni yóò ní mí ni na eh? woman ṣẹlẹ̀ ṣe dey be woman she is very wonderful wow. she is an amazing woman ọwọ́ very caring ọwọ́ very loving ọmọ check up on me ọmọ fún mi advice really? everything she is a good woman. Oh. Yeah. Eh, ok eh, ìwọ àti wọn lẹsẹ ìjọmọ yẹn gbogbo yẹn ẹkọ mi ṣáwà very careful wọnú mọ́tò jẹ́ ká máa lọ. ok kò sí problem but hmm, má gbàgbé o ṣé mo kó mo sọ fún ẹ mi ì ní pẹ́ńbẹ́ o mo ní láti tètè lọ yọjú sí wọn. come again. mi ì ní pẹ́ńbẹ́. o ní pẹ́ńbò. ó ti bẹ̀rẹ̀. Uh-uh. babe time ti bá kúrò ló máa kúrò nbẹ. no no no no má ṣe yẹn o tó uh-uh. bá ti mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ni bóyá kí n padà lọ ilé mi kí n lọ jókòó. wọ́n wọ́n ó yẹ stop it ó ṣe máa ń change ẹnu ẹ̀ uh-uh. báyìí oh, mo ti sọ fún ẹ o mi ní oh, pẹ́ bẹ́ẹ̀ o kó má lọ ní pé tó bá dé sí wa ní pé mo change ọ̀rọ̀ ẹnu mi ni o. Hmm. kó move. aṣọ ìtọ́jẹ́ mi ká má ṣe gbà lọ́wọ́ mi mo sá di ọba òkè gbà mí ọ̀ agbárí

ìgbàgede ayé ni mò ń lọ ọ̀nà bó ni máa ẹ má fi mi ṣe yẹ̀yẹ́ ẹ ṣàánú mi ìgbàgede ayé ni mò ń lọ. ìgbàgede ayé ò ṣe é rìn láì mú ẹlẹ́dàá ẹ̀yìn lọ nítorí pé ìgbàgede ayé jìn púpọ̀ ẹ̀dá tó bá máa rìnrìn àjò ìgbàgede ó gbọ́dọ̀ ní iyì lára nítorí pé láìsí iyì lára aráyé ò kì í dá nìyẹn ògo àti iyì jọ ń rìn mí iyì ara ẹni ní jẹ́ káráyé máa wárìrì fún mi ẹni tó bá sì níyì lára ni aráyé máa ń kẹ́ lójú ni wọ́n máa ń kẹ́ nínú. bẹ́ẹ̀ ni o bí orí ẹni bá ti ní lẹ́yìn ìrìn àjò ayé a máa rọrùn láti já gbàgede ayé ẹ̀dá tí ó bá dẹ̀ fẹ́ kí ọmọ aráyé nífẹ̀ẹ́ òun ó ní láti bá ìfẹ́ ṣe kòríkòsùn bí ọmọ aráyé ò bá nífẹ̀ẹ́ yẹn wọn a máa kórìíra ẹni ju ìmí ẹni lọ kódà omijé ojú ẹni kò ní nítumọ̀ lójú wọn. bẹ́ẹ̀ ọmọ aráyé kì í dúró de ọmọ tí ẹrù ẹ̀ dà síbòdì àfi tí àánú bá ṣíwájú àfi tí àánú bá ṣe kòríkòsùn ọmọ aráyé náà èmi ni àánú tí ọmọ aráyé ń wá kiri ẹ̀tọ́ ẹ̀dá kì í tètè ń tẹ̀dá lọ́wọ́ o àfi tí àánú bá ṣíwájú. èmi ni ìfẹ́ tí ń jẹ́ kí ọmọ aráyé nífẹ̀ẹ́ ni láìrèé sójú ìfẹ́ kì í jẹ́ kí ọmọ aráyé béèrè ẹ̀ṣẹ̀ ni lọ́wọ́ ẹni. èmi ni iyì tí ń ṣe atọ́kùn ògo ògo kì í fara hàn tó bẹ́ẹ̀ tí kò bá sí iyì níbẹ̀ iyì ara wúrà ń jẹ́ kí wọ́n máa gbé gẹ̀gẹ̀ ẹlẹ́dàá ló mú ọ wá nítorí pé a kì í fi gbogbo ìgbàjọ wà pọ̀ ẹkún rẹ̀ ló sì ta elédùwà ló jẹ́ kí elédùwà ó rán wa wá ǹjẹ́ ìwọ ṣetán láti gbà wá ní kòríkòsùn ìjọ ṣetán láti bá wa rìnrìn àjò pọ̀. ẹ ẹ mo ti ṣetán mo ti ṣetán mo ṣetán. ọdúrà ó ẹni tí ó pàjẹ́. Wà ṣàánú fún mi, bí mi ga, bí mi dékè láàrin ọ̀tá gbémilékè láàrin àwọn ọ̀rẹ́ gbémilékè láàrin àwọn àbí láàrin ará olúwa ṣàánú fún mi ìgbéga ni kó máa jẹ́ tèmi tábà ọmọ tuntun àríjọ ni àríyọ ọmọ ayé kó máa nífẹ̀ẹ́ mi olúwa ṣíjú àná ẹ̀wò mi olúwa ṣàánú fún mi ibi gíga láyé ní gíga gíga là ń bọ́jọ́ gíga gíga ni mo máa máa lọ láàrin ẹgbẹ́ mo máa máa tayọ ni láàrin ara mo máa máa tayọ ni nídìílé bàbá nídìílé ìyá olúwa ṣe mí lórí ọmọ olúwa pèsè fún mi olúwa ráláàánú sí mi bókùnrin ni bóbìnrin ni olúwa ráláàánú sí mi ni olúwa mo fi gbogbo ẹ̀mí àrùn gbogbo ẹ̀mí kú mo fi bú ikú ò pa mí mi ní parun mi ní kú lójijì ẹ̀mí mímọ́ ṣàánú fún mi jésù ṣàánú fún mi. Hello, sweetheart. How are you? I'm good too, Mwapa yeah i'm just checking on you ṣé mo pé traffic máa pọ̀ lónìí o eh, yeah traffic máa pọ̀ gan i don't want you to go through stress that's why i'm calling and checking on you tell you i still love you very well very well o ṣe dẹ of course now i think my check on you that must be check on <laughs> all right darling love you darling love you. <clears throat> mm sorry mo wà lórí call ni má bínú. ẹ̀gbọ́n ẹ̀yẹ máa bínú nǹkan tí mo wá rí fún nǹkan tí mo bá ń sọ lórí fóònù. ok eh, mo ti try gbogbo best ọwọ́ yẹn ò tí kò tí gàdà tí mo yẹ fẹ́ so mo ti ń gbé kí wọ́n bá yín tí má ti rí like five hundred k lọ́wọ́ yín hmm? five hundred thousand. five hundred thousand. yes ẹ̀gbọ́n tó pọ̀ ni báyìí ah, ṣe báyìí. ó pọ̀ ó pọ̀ ah, mo rò pé gbogbo tó wà níbi ló ń dì sí bẹ́ẹ̀ gbogbo jẹjẹ títí tó rí <laughs> àwọn iná tó rí nǹkan kan tá hang ṣó ti gbàgbé pé <laughs> ìyá ẹ̀ ló ń ṣe gbogbo ètò yìí ìyá yín tí mo pè tán ní sami my wife ó yẹ o ló ṣe gbogbo ẹ̀ tó ṣe mọ́nàmọ́ná báyìí láàrin mi àti ẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò jọ sọ iṣẹ́ tí mò ń ṣe gangan kò sọ fún mi. ẹ̀gbọ́n ẹ̀ máa lọ sí gbogbo ibẹ̀ yẹn iṣẹ́ tí ẹ̀ ń ṣe kọ́ ni kókó owó gangan ni kókó ẹ̀ ń dán báyìí ẹ̀ máa pín iṣẹ́ kò sówó lọ́wọ́ yín báwo ni ẹ fẹ́ believe. Ah, I see jẹ́ sọ ọkọ fún ẹ mm. tí n bá sa ilé sa gbogbo ẹ màá bẹ́ẹ̀ rí hundred thousand. Ah, ah. ó di kéré jù. kí ló rí. Ah, mo ní òkè máa sọ̀rọ̀ two hundred or three hundred thousand hundred thousand ti kéré náà. ó kéré. five hundred thousand ẹ wá pé máa hundred thousand ó ti kéré jù náà. mind you hundred thousand tí mo sọ fún ẹ gan màá fi ọpọlọ gbà lọ́wọ́ ìyá yìí mi ò ní lákàùntì mi rárá. ẹ̀gbọ́n ìkànnì là ń sọ ọpọlọ tẹ́fẹ́ gbọ́ hundred thousand yẹn ẹ jẹ́ kó pé three hundred or two hundred. kó pé three hundred that's okay tó bá ti sẹ̀ máa gbé. ṣẹ́jú pé yẹn kò lè yá ẹ sọjọ́ tí màá wá gbà ẹ kàn fún mi date yẹn lè máa wọ́ kan. I think that's a better idea date yẹn. Kàmá máa fi rí bíi on the nine to eleven months. Ah, ah. Ah, ó ti pẹ́jọ́ ẹ̀gbọ́n mo fẹ́ fún ẹ déètì. irọ́ o tẹ bá tẹ̀ ní pé wá lọ́la àbí next tomorrow ẹ dákun next week tó bá ti ń kọjá next week ló ti pẹ́ jù. a ti pẹ́ jù lóòótọ́ ah, a ti pẹ́ jù nine months báwo. a pẹ́ lóòótọ́ a pẹ́ in that case máa pẹ́ máa pẹ́ fún next week. àwọn ọmọ gan nìyẹn next week ẹ máa pè mí. lágbára tẹ bá ti pè mí by friday ẹ máa pè mí. àjẹgbé. ìyá lawrence wàhálà tí wọ́n ti pọ̀ jù gbogbo ìgbà you are crazy you don't know what you're doing you're crazy. Ah, ah. báwo ni ah, johnson. àti kẹ́ ẹ̀sùn lọ ẹ̀yin pé mo kàn mọ́ ń gbádùn bẹ́ẹ̀ sí wà punctualia àbí kí ni pé èèyàn dá punctual punctual. kí ọ̀dà ló ń pè punctual ṣé mo mí ní punctual ṣá ni pé mo máa ń dé early mo máa ń tètè dé. ah ẹ wo ayé ti dáyé twist your toe ẹ mọ̀ pé tí ẹ bá fẹ́ ya fọ́tò ẹ máa ń ṣe àtàǹfà kó wọn báyìí. so o kò twist gbogbo ẹ pọ̀. <laughs> ẹ jẹ bẹ́ẹ̀ ẹ o tẹ ti wá tọjọ mẹ́ta tẹ ti wá bless yasa mi lẹ́njọ́ mẹ́ta mọ́kàn mọ́kàn ẹ kàn driving ni ẹ lọ èmi lè mọ fọ́ táyà mọ́tò yìí ẹ kì í bá kó ní tìkẹ́ nílé. Hmm. ó ti tó mo mọ ibi tó ń lọ máa wọ̀ rẹ̀ mo mọ nǹkan tó ń ṣe màá bẹ́ẹ̀ wá nǹkan. Ah! ìyá yìí kò tẹ̀lé ìgbà tẹ́ bá rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ àwọn tó mọ yí mọ yí. Um, bóyá kájọ pin ẹ̀wọ̀n jàjọ kun yẹn bẹ́ẹ̀ mọ́tò lẹ́yìn ọwọ́ nígbà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gbà tẹ́wọ́n lọ wíkẹ́ pàtì nínú tìrí. gbà so màá rí ẹ lọ́la ṣùgbọ́n ó tẹ́kẹ̀. ẹ ṣé o. ṣùgbọ́n ní bẹ́nẹ́fìtì ọlọ́mọ ni àwọn èèyàn sì tún tẹ̀wọ́ fún wa ọlọ́run ọlọ́run he who that is blessing my answer dákun mọ́mọ́ jẹ́ wọ́n láàkì ṣùgbọ́n àti ìkẹ́ ìbáwá pé márùn-ún complain ṣẹ́wọ̀n pé bóyá mi ò ní jáde ṣẹ́wọ̀n pé mi ò ní jẹ́ àwọn àwọn kan kéékèèké táwọn ń sọ pé ṣẹ́wọ̀n pé mi ò ní jáde. I bless the day I met you. I bless the day you smile at me. I bless the day you give me new loot. Àbáwọn náà wọ́n lọ party weekend, wọ́n lé àwọn olówó kìíní. Bless my answer. Bless who bless you. God bless you, Auntie Ike. Àwọn dọ́kúmẹ́ǹtì yẹn nílé àwọn fáìlì ti bí ìyẹn ti ṣe tó pẹ̀lú. nínú ọ̀nà kí adé ìdúró ẹ̀dẹ̀ ọ̀hún mi ṣá inú ẹ̀ bí mi ṣá a kò máa ṣe gàlè gàlè gàlè gàlè gàlè gàlè gàlè kiri inú ọ́fíìsì mẹ́rin pé bàbá ẹ̀ ló dá iléeṣẹ́ ẹ̀ lẹ̀ a máa tẹ̀lé báṣu báṣu báṣu báṣu kiri mẹ́rin pé òun nìkan ló ṣiṣẹ́ bí báyìí inú ọmọ náà bí mi. kò dẹ̀ fi lédi ilẹ̀ nítorí ọlọ́run kí ló dé wàhálà ẹ̀gán ti pọ̀ ju fọ́mọ́ lọ́mọ lẹ̀ kí tún lù wọ́n sọ kó fi ta nílẹ̀ sórí tí má bẹ́ẹ̀ wá ọkọ̀ gbájú wàhálà ìwà máa yí ńlẹ̀ lẹ́ni lẹ́ni tó jẹ́ pé ìjọ́wò ló dé hmm. ṣe bó bá wa nínú ọ́fíìsì ni kó tó wá di pọ́gà wá gbélé wa lórí tó wá gà wá lé wa lórí. àbí o mi ò mọ̀ pé wọn náà sọ bẹ́ẹ̀ o ah. ọmọ àná ọmọ tó mú wọn bíbà yìí lójú wa ọ̀gádé wa gbélé gbogbo wa lórí eh. mo dẹ̀ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn méjèèjì ló fẹ́ràn wọn. Ah, bẹ́ẹ̀ ni tọ́jọ́ ń fẹ́ra wọn ni tó dẹ̀ so wọ́n pọ̀ òun ló máa tún wọn ká èmi máa jẹ́ kó yẹ pé nǹkan tó ń sè fún ọ̀gá jẹ tọ́gà ń gbádùn kò mọ̀ sí jù. Hmm. àtúyọ̀sí. àtúyọ̀sí ra lọ àtúyọ̀sí ra lọ kí ló há ẹ lẹ́nu kí ló yọ ọgbà tó jẹ́ pé ọ̀dẹ̀ ni wọ́n ò mọ kọ́kọ́ wọ́n mọ́ dé lánàá wọ́n gbélé gbogbo alórí òun sọ àtúyọ̀sí ò lè jà ẹ̀ ah, ọ̀rọ̀ yìí ò ah mi ò ní gbà mi ò ní gbà mo mọ ipò mi nílé iṣẹ́ mo dẹ̀ mọ ipa mi mo dẹ̀ mọ iṣẹ́ ribiribi tí mo ti ṣe tí mo dẹ̀ ṣì ń ṣe lójoojúmọ́ nílé iṣẹ́ yìí ohun tí mo ṣàmọ̀ yìí pé níbi tá a bá dé ká jẹ́ dúró kẹ́kùn dúró ká wá múrò ẹkùn ká wá fi lájá lọ́wọ́ <laughs> ọ̀rọ̀ náà ò ní lè wọ̀ tí ò bá ṣọ́ra tí ò bá ṣọ́ra ọ́fíìsì máa gbóná mọ́ ó máa gbóná mọ́ ọlọ́run bá ń gbọ́ ẹ wò ẹ kó n tẹ kó ẹ kó. it is well. ṣe yóò dẹ̀ wẹ̀ pẹ̀lú yín aláyé ti rí rè. ìjọba nìkan ló lè bá ní lọ́wọ́ ogun ayé lọ́wọ́ ẹni tá a lè tó ah. ènìyàn lọ́wọ́ arógbó bògò jẹ́ lọ́wọ́ arógbó ṣáájú ọlọ́gbọ́n. ìjọlá pé wá ṣé àlejò ni mí nínú ilé yìí tó wá lọ ń fún mi ní júùsì ṣé nǹkan tó tọ́ sí mi nìyí. ẹ má bínú ah, ṣùgbọ́n kí ló yẹ kí n tún gbé sí i ah, ojú ẹlẹ́dàá yín tó wípé kò sí búrẹ́dì kankan nínú ilé yìí ṣé mímí bàbá yín gbé tì kẹ́ ẹ máa ṣán búrẹ́dì kẹ́ ẹ máa fohun tì kẹ́ ẹ máa ṣán búrẹ́dì kẹ́ ẹ máa fohun tì. gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ìyálà ìyá ẹ̀ ló máa ṣán búrẹ́dì ah. ó máa bàjẹ́ o ṣé wọ́n lo ògbẹ́kọ́ ni àbí wọ́n kọ́ ẹ̀ ah. ìwọ ọmọ ọ̀dọ̀ lásán lásán tó wá fẹ́ sọra ẹ̀dọ̀ nílé kémi máa ṣán búrẹ́dì ó máa léjò ṣe o ah. kémi wá máa ṣán búrẹ́dì so o mọ àwọn nǹkan bí àmàlà gbẹ̀gìrì kó wá bá mi fi inú ẹran àti bọ̀kọ̀tọ̀ oríṣiríṣi kó bá mi kó wá gbé wá kí wá jẹ kó wá fún mi ní juice. ẹ má bínú mà ṣùgbọ́n ṣé bẹ ṣe rí mùgbẹ́mùgbẹ́ yìí lẹ́tún wọ́ oríṣiríṣi oríṣiríṣi èmi rò pé ó yẹ kẹ́ máa sá fún oúnjẹ òkèlè ni. èmi rí mùgbẹ́mùgbẹ́ ah, mo mọ̀ pé iṣẹ́ ọmọ ọ̀dọ́ yìí ò lè fi ṣe rere ah. olóṣì ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí. princess ah ó ga ọ ẹ káàbọ̀ kí ló dé júùsì lẹ ń mu ni ṣé ìlẹ́ni kó fún yín júùsì ni ojú ọlá pé júùsù ló fún wọn mu ni. òun náà mo ń béèrè lọ́wọ́ wọn. àfihàn kọjá kó lọ dáná oúnjẹ gbogbo wá fún wọn tán máa jẹ. ìfọ àtẹbárí kan tọmọ ìtìfẹ ojú mi rí látẹ̀kọ́ ìsídà kẹ́ni kan lọ pádànù ọkọ kẹrù ẹ̀ kúrò bíbá yìí ni. oh my god princess ẹ má bínú torí ọdún ẹ mọ̀ pé mi ò lè wá bí kò ṣe irú ẹ̀ fún yín. ẹ wo ẹ má yẹ ká fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ jàre ọ̀rọ̀ pọ̀ wẹ̀yìn mo wá rí. ṣé kò sí. Ah, ẹ wo ọ̀rọ̀ pọ̀ tẹ́báyé bọ́n ṣe ń rojọ́ yín nínú ọjà ó pọ̀ o. Ah, ah, kí náà tún ni mo ṣe. ìfá ìgbà tí mo gbọ́ ṣe ni mo káwọ́ lórí tí mo ṣe ha mo pariwo ni ah, because ó dàbí pé ọ̀rọ̀ èèyàn mẹ́wàá náà ń sọ ẹ lè hmm. bìlíìpù ọ̀rọ̀ yín nìkan náà sọ everybody ló ń rojọ́ yín o. kí náà tún ni mo ṣe. ẹ wò ṣé nǹkan tá a lè sọ nínú living room ògiri létí ọ̀rọ̀ nínú yàrá ni. ojú ọlá pé ojú ọlá pé mú ẹ̀fọ́ ṣọkọ yẹn kò rẹ wẹ́lẹ́wẹ́lẹ́ kò ẹ̀ṣẹ̀ bọ́ ni o ata tó bá lọ fún tuntun ní mi láì kan kan ju oúnjẹ tẹ́lẹ̀ òun pé mi ń jẹ o ó yá sáré sáré kó dẹ̀ ro àmàlà sí. pé ọ̀rọ̀ mi lè ní. ọ̀rọ̀ mi lè ní àlè sọ́ńdọ̀. kẹ́mi ò tiẹ̀ sílé ti lọ. ẹ wo ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ mi yàrá ni kẹ́. ok ẹ jẹ́ àlọ́. ẹ gbé júùsì. Ah, ọ̀rọ̀ júùsì kan lélẹ̀ ẹ jẹ́ ká lọ yàrá. ó wà lágbára báyìí ilé ìtọ́jú ọ̀rọ̀ yàrá yìí orí ń tà wọn tó ń sọ̀rọ̀ ẹ wò orí wọn ni pé fàtẹ́ bá ẹ káwọ́ lórí pé kí ló ṣẹlẹ̀ kí lẹ fi ṣe wọn ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ kékeré o wọ́n ah. rojọ́ yín gan ni. <laughs> Are you okay? Mú ìwà dúró náà. Oh, wait, wait, wait, wait, wait, wait. Revenge, they say, is sweet. That's true. Uh-huh. but it is the sweetest meal we've ever had. And where are your families? I killed them. Mom, Jelle, Monique, sign! ayé tó mọ gbogbo tí mo ti ṣe and all the atrocities if you could you would take out revenge on me. abirú ayé wo gan ni mo wá wá báyìí náà kí ló tó fi jẹ́ gbogbo nǹkan táwọn ẹgbẹ́ mi bá ṣe nírọ̀rùn inú ìnira báyìí ni mo ti máa ń ṣe tèmi. padà. ẹgbẹ́ tó mi wọ́n dá wọn lóhùn o ọmọ aráyé ní ṣèlérí tí ìmúṣẹ máa bọ̀ wọ́n mú lè rí ẹsẹ̀ wọlé. o ò gbọ́dọ̀ wọlé padà ẹsẹ̀ wọn lọ. ìgbà ló bo ẹgbẹ́ last. ẹgbẹ́. yes of course. inú ìlẹ́gbẹ́ kankan yàtọ̀ sí àwọn ọ̀rẹ́ mi olùkọ́ tí wọn kò kiri. wọ́n yí ọ̀yàn ní ẹgbẹ́ ẹ̀ ah! ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ yọ̀ọ̀bá lẹ́gbẹ́ ayé kò lè ní tọ̀run. obìnrin tèmi ń wò yìí kì í máa ṣe ẹni tó lè fẹ́. nígbà ọdún Ọ̀ṣun Òṣogbo àwọn òyìnbó máa wá láti abroad olóògbé játijáti nígbà tó jẹ́ pé nǹkan tó yẹ kán ṣe wọn ò ní ṣe ọkùnrin ni ọkùnrin sọ lẹ ti rà tán tẹ̀dẹ̀ lóde ẹ̀kún bámbám èyí tó wáá ṣe mí ní kàyéfì hmm. rẹ o ayé ah! níkà o ayé mà lábòsí o wọ́n ní polóògùn ni yín èmi ah! Ah! wọ́n lẹ ti jẹ wọ́n máyé tán wọ́n lẹ́yìn nìkan lẹ ń tà wọ́n ní pé gbogbo kádàrá wọn lẹ ti lò tán pátápátá wọ́n lẹ ti jẹ wọ́n máyé wọ́n nípa ẹni tó ní ṣọ́ọ̀bù ẹyọ kankan ẹ jẹ́ kó tà <laughs> ipe iṣẹ́ yìí nìkan tí ẹ ní ah in fact ó lágbára o. Hmm. lẹ́nu iná bẹ́ẹ̀ ni o. <laughs> princess ẹ̀yin ò mọ̀ ni ìjà lára òun tán bọ̀ ọ̀rọ̀ ṣé mi ni mo ní kán má tà nígbà tán bá mọ̀rọ̀ ajé ṣe hmm. ẹ̀rẹ́ mo kó bá wọn orí wọn ti bàjẹ́ dá wọn lóhùn èmi ṣóògùn ṣe rí pẹ̀lú gbóńtẹ̀ tó sọ fún mi princess èmi àti a sì di ọmọ ìyá ẹni tó bá rí báyìí tó fẹ́ fẹ́ ọbẹ̀ jẹyàn níṣu ẹ̀yìn tó tàyàn jì ọmọ ìyá kan jù bẹ́ẹ̀ lọ ṣé mo dúpẹ́ ṣé sísá mi ṣe ìmọ̀ dúró jẹun ní wọ́n ṣe ń jẹ. mi ò ah, ń jẹ́ kí n lọ wá nǹkan mọ́ àfọ̀nà. àmì. dùbúlẹ̀ díẹ̀ ni. kókó rẹ̀ mi díẹ̀ mú kan. ó jọ fẹ́ nà á. ẹ gbà ah, ẹ ah, fi lè àfọwọ́ tí wọ́n ṣe lẹ́wà ah, sọ wọn báyìí. òfófó kẹ ẹ gbà. ẹ ṣe kan adúpẹ́ o. ẹ ṣe kan ẹ ṣe o ẹ dúró jẹun sálẹ̀. àwọn tí o tí mi ní pẹ́ máa lọ mo sì fẹ́ ya àwọn ibì kankan oh, ẹ ṣe gan mo dúpẹ́ yes ma oh. mi ni jẹ́kẹ̀tì yìí dì má tó wá máa sọ fún yín tí mo gbọ́ yes ó nítorí burúkú wọ́n lọ́ọ́ mọ òfófó ṣe ni wọn náà máa mú yẹn lọ ilé lórí máa lọ ta ẹ lórí burúkú ẹni ẹ̀mí ń ṣe òògùn ẹni mi lè gbà sáàsì kí wọn wèrè náà máa sọ mí máa pẹ̀lú àwọn kan yíjọ sọ́kọ̀ padà máa rí jẹ́fẹ́ mi orí ẹ̀ máa yí dùgbò lọ́ntì. báwo ni ah good morning ma'am. good morning yes ma ṣé wàá ok. Eh, yes ma'am. ọ̀gá ní tẹ bá ti dé just on office. Can you just on office lọ́fíìsì. She kò sí problem. no really i can't say but only can kẹ just on tẹ bá ti Okay. ok ok all right màá let's ẹ Okay, ma'am. ah hello ẹ má dá lóhùn ṣáà tó kẹ́rọ̀ pé òun lè jẹ́ wá máyé ọjọ́ ló dọ́jà tó fẹ́ gbà sọmọ ògbó wa lọ́wọ́ ẹ ṣáà máa wòran tí yín o mo ti fi kíní yẹn sínú yàrá ẹ ẹ gbọ́ ẹ gbélégbé ẹ máa ríran o ẹ má dá lóhùn ó lọ kó gba ọmọ tiẹ̀ sílùú òyìnbó ó bẹ̀rẹ̀ sí ní báyìí àwọn ọmọ ọlọ́mọ ó ń bá àwọn láyé jẹ́ ń bí báyìí ẹ máa wòran kò lè ṣeé ṣe jàre <laughs> á tó ti ẹ máa wọ̀ ọ́ ẹ jẹ́ ká máa wo máa já sí iná fẹ́ẹ́ jó ṣe ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ṣá ẹ̀wọ̀n inú mi ló dùn tí mo sáré pè yín sí o mo ti fẹ́ẹ̀ dọ́jà ká tó wá gist sí all right ó dàbọ̀ ẹ ṣe all right bye bye. olúwa ló ṣọ́ ni nínú ayé tó kùnkùn jọba. brown envelope lélẹ́yọ̀ ọ̀gá ìjọ ẹ má jẹ́ kí n ṣe envelope yìí I have been diligent with my work please. It's a must you open that letter, please. I am sorry. I'm sorry if there's... Um, open it. promotion letter. oh my god, promotion letter, Lily. Yeah. Oga, I follow you. Thank you, thank you so much, sir. Promotion letter. Yeah, yeah, there you've been promoted. You <laughs> thank you, sir. Um, that's a reward for hard work. You know, yes, um, you are doing well, and yes, I want sir. to advise you don't relent on what you've been doing. I would. Actually, the office um, and the management appreciate your and effort over this company. Thank you, sir. Just keep it up. Hey, eh, eh, eh, shake on it. Hey, Keep it up. sir. Thank you, sir. Thank you, sir. <laughs> Thank you. Uh, <laughs> ike adé níyẹn ìwọ náà ìwọ à jọ àwọn wo ló ń gúnyán fún ẹ tó sọ yìí pé tọdọ ìṣòro ta ló sọ yìí pé kó o máa jó lọ òun wà lẹ́yìn ẹ̀ báyìí ìròmí ẹ tó ń jòjò ọbọ lọ nínú ẹ wà ẹ ìwọ ìwọ wọn fún ẹ ní promotion nínú iṣẹ́ yìí ó dẹ̀ ó gbà á lọ́jọ́ ẹ̀mí mi tí mo wà láyé tí mo wà láyé tí mi ò tí ì kú tí ò ṣe pé mi ò sí àràǹdì ó gba promotion lójú ẹ̀mí mi nílé iṣẹ́ yìí. ìkẹ́ adé àsìkò tí wàá tó báyìí láti jẹ́wọ́ owó ìyọ̀tí mi ṣe fẹ́. yes màá jẹ́ kó yẹ ike ọmọ àjẹ ayé ọmọ àjẹ ọ̀hún sórí promotion tó gbà ìwé burúkú tó wà lọ́wọ́ ẹ̀ sórí lẹ́tà pẹlẹbẹ tó wà lọ́wọ́ ẹ̀ mo láyọ̀ láti sọ fún ẹ pé ọ̀run ló máa ti lọ ṣe promotion. irọ́ ló pa irọ́ gidi ló pa yẹn ọmọ ọlọ́run ni mí kò dé sí kan tó lè fọmọ ọlọ́run ṣe ọlọ́run wà lẹ́yìn mi gbọ̀ngbọ̀n kí ló ṣẹlẹ̀ ṣọ́yàn ẹ̀ lémi ni ẹni ní tutù ìwádìí máa pariwo kiri bí wèrè kí ló ṣẹlẹ̀ kó jẹ́ kí n sọ fún ẹ flash news torí promotion mm. mo sì máa gbà mí èmi mm. ò wá mọ̀ o bóyá wàá ti kú kí tó gbà o mm. bóyá òun tó sọ yẹn ló máa lọ o wá kọ̀ mi àmọ́ gbogbo ìtòsọ yẹn back to sender. kò sí wàhálà ṣe bọ́ ọmọ ọlọ́run ni ẹ ọmọ ọlọ́run ni ẹ àkọ́bí ọlọ́run ni ẹ ẹ ọlọ́run ti pèsè àyè lẹ̀ fún ẹ lọ́run ó ti pèsè àyè lẹ̀ lọ bá bá bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ máa ṣe promotion bẹ́ẹ̀ lọ máa ṣàyè ẹ lọ́run pẹ̀lú bá bẹ́ẹ̀ lọ́run ọmọ ọlọ́run ṣe ti gbọ́ àánú ah, ẹ̀ ṣe mi àánú ẹ̀ ṣe mi àánú àwọn òbí ẹ̀ ṣe mi àánú àwọn òbí ẹ̀ ṣe mi ìwọ ìwọ ìwọ ó máa lana fẹ́lẹ̀ tó ṣe ó máa lana wákọ̀ rí o ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ àárín títì ló tún ti máa lanu wàá kọ́ máa rìn lọ́ba wàá gbin lórí o máa gbin lórí fún wa. tótó yọ kù mo ti dákẹ́ fún ẹ tó kí ló ṣẹlẹ̀ kí ló dé a ìwọ mi jẹ́ ìran ẹ̀ lówó orí tẹ́lẹ̀ ni kí ló dé kí ló ṣẹlẹ̀ a èmi ló ní kí n kọ́ máa wọ̀ṣẹ́ ẹ̀ ṣe ni ṣé mi ni mo bá tiẹ̀ jẹ́ àbẹ́wò ẹ̀ wà gbà mí èmi mo bá tiẹ̀ jẹ́ ni nonsense ọ̀run ọ̀run ọ̀run ló ti máa lọ ṣe kíní ọ̀run ló máa ti lọ ṣe tiẹ̀ kò ń ṣe mi ló ń bá sọ̀rọ̀. kábíyèsí owó kábíyèsí owó mo ti gbà fún ẹ mi ìfẹ́ ìdúṣẹ́ mọ́ mi ìfẹ́ ìdúṣẹ́ mọ́ mi ìyọ̀dà gbogbo ẹjọ́ ló máa pa mí jọ tó yọ mi ìfẹ́ kọ́kọ́ mọ́ mi ìfẹ́ ìdúkọ́ mọ́. o ti bọ o ti bọ ọkàn ẹ ṣé bí wọ́n ló mọ ṣẹ́ṣẹ́ oníṣẹ́ ni àbí ìwọ ló good ìwọ nìkan láyò ọ̀gá ìwọ nìkan ló mọ gbogbo ṣẹ́ṣẹ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti ṣe nìkan òun ló máa ń da lójú ọ̀gá ẹ kò sí wàhálà ṣé oríṣẹ́ tó mọ̀ ọ́ ṣe yẹn mo láyọ̀ láti sọ fún ẹ pé tó bá dọ̀rùn ah! wàá lọ ṣe láṣẹ gbogbo sórí tó bá lọ́pọ̀tínítì láti tún ayé wa o ò ní máa fẹ́ sáwọn tó jù ẹ lọ. Abatacı! Abatacı! assim, eu Eu não. Eu não, não. thank you ọ̀rọ̀ yìí ló wè ó mà ti ń láwọnú báyìí o mi mọ nǹkan tí mo gbà lọ́wọ́ lédi yìí náà ó tún bá mi jà títí dojú àlà ọpẹ́lọpẹ́ àdúrà. <laughs> ọmọdé ló ń ṣe kò ní ṣaláì má rí bẹ́ẹ̀ because orí inú ilé ayé tá wà yìí inú ogun la wà àwọn tó dẹ̀ wà lókè wọn ò fẹ́ kẹ́ ń tó ń bọ̀ lẹ́yìn tó wọn so ìwọ tọ́lọ̀ ń bá fún lágbára tó bá yí lórí gan tó bá jà ìwọ ló máa jágbà tó máa já mọ́ ẹ lọ́wọ́ torí ẹ̀ràn fún wa sọ pé ara gbé láyé. ara gbé láyé. ara gbé láyé àwọn àgbàlagbà tó máa sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó díẹ̀ obìnrin gan-an ò tó. àmọ́ ọmọ mi ẹ mọ̀ pé èmi mi láìkí máa tójú bọlé àdúrà tí mò ń gbà ó ti tó mi ó dẹ̀ ti yó mi kí n ti gbàdúrà ní tèmi. ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ o ò mọ̀ pọ́lọ́hún tó dá ewé àtegbò ó ní purpose fún ó ní ká máa fi tọ́jú ara wa ká dẹ̀ tún máa jẹ́ so tó o bá ti bà tèèyàn kankan jẹ́ tó yẹ pé o fi tewéte gbòó ń tọ́jú ara ẹ pé kí tiẹ̀ dá kí tiẹ̀ má bàjẹ́ ni kò it's not a sin kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀. ẹ ẹ Ah. jọ tètè bá rẹ sọ̀rọ̀. ìkẹ́ adé mi ta mi náà dé mi ṣorí lẹ́yìn ìgbà tó bá jẹ àṣejẹ ìtàn apá ọ̀tá kan tó ká ẹ mọ́ mi tá a bá rẹ́nikẹ́ni tó bá dárí sọ àbò lọ fọwọ́kànra wọ ẹpẹ́rín ariwo ẹkún gèè nínú ilé wọn ni. nǹkan tẹ́ ń tra láti sọ ni pé tí mo bá jẹ àṣejẹ yìí anybody tó bá wọ̀ tì mí àwọn nìkan máa ṣe. bẹ́ẹ̀ ni ìwọ mọ̀ pé inú ilé ayé ìgbọ̀n inú ogun la wà ẹni tó bá tó bá gbéra ẹ̀ lẹ̀ wọ́n á lò ràwọ̀ ẹ̀ wọ́n á lo tiẹ̀ mọ́ tiwọn àwọn ò wọ́rì ìwọ ló ní gbà òkè àmọ́ àmọ́ ẹ ṣọ ní pé àṣejẹ yìí ti bá jẹ kò ní harm anybody torí èmi ò fẹ́ bá tèèyàn jẹ láti tún tèmi ṣe o. ìkẹwò bó ṣe ń ṣe bí ọmọ kékeré ó bá tẹnikẹ́ni jẹ́ tó bá ti jẹ́ tán ó wà fún protection ọlọ́run á fi ọwọ́ bo ògo ẹ̀ kò ní jẹ́ kó máa ráyè fún pa kò ní jẹ́ kó máa ráyè paná ẹ̀ n tó wà fún nìyẹn wàá lè rógo ẹ lò. ìkẹ́ adé ibi tá lọ ládé wàá mú ẹyà fọwọ́ mú àsìjẹ níbi tá lọ ládé ó yá mu mu mu dá mi lóhùn wàá máa wí tẹ̀lé mi pé àrítàgìrì ní tẹ́jọ́. what àrí ọ̀pọ̀ orí ló ń ta ẹ̀ àrítàgìrì ah. ní tẹ́jọ́. àrítàgìrì ní tẹ́jọ́ ajá tó máa já mọ lẹ́yìn ẹkùn kan ò sí. ajá tó máa já mọ lẹ́yìn ẹkùn kan ò sí. èmi ìkẹ́ adé. èmi ìkẹ́ adé. mo dẹkùn lẹ́ni o. mo dẹkùn lẹ́ràn. tẹni kẹnikẹ́ni má lágbára lórí ògo mi o. kẹnikẹ́ni má lágbára lórí ògo mi o. kẹnikẹ́ni má lágbára lórí ayé mi o. kẹnikẹ́ni má lágbára lórí ayé mi. kí n rógo mi lò ó. kí n rógo mi lò ó. ọwọ́ sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dojú kọ mí. gbogbo ẹni tó bá fẹ́ dojú kọ mí kọ́ púpù ibi fìtílà náà òjò ni. tó pópó má tutọ́ sílẹ̀ lẹ́ẹ̀mí. kò dẹ̀ ṣe bí ọmọdé ogbó ń bojú jẹ́ máa ń lóhùn ẹ̀ láyà máa fi ń pa fún fún ẹ lẹ́nu. ike adé kí ló dé tí aṣọ ẹ yàsọ̀ títí wa mo rò pé ọ̀rẹ́ jọ ni wà ní. ike adé ibo ló ti ráṣọ tó wọ̀ yìí ta ló fún ẹ ìkẹ́ adé tó o bá waṣọ tá a fún ọ àwọn ò lè bọ́ sọ̀rọ̀ mọ́ o. ìkẹ́ adé máa bọ̀ lọ́dọ̀ mi èyí tó ṣe pẹ̀lú wọn ti tó àsìkò àti tẹ̀síwájú ẹ̀ lóde máa bọ̀. ọgbà ìkórìíra ló wà. èmi ni ìkórìíra àlùjọ̀nú ẹ̀gbin torí pé o ti fi ẹnu rẹ jẹun tó lòdì sí ìṣẹ̀dá rẹ o ṣe kúrò lọ́nà rẹ tó jọ́nà èrè o wá bọ́ sọ́nà ẹ̀gbin. ní báyìí o orí àkìtàn ló ti mọ ṣọlá ah! tẹ̀gbintẹ̀gbin ló fi gbélé ayé pẹ̀lú àwọn tọ́lọ́run dá ní funfun tó sọ̀rọ̀ àwọn di dúdú. ẹbí ẹbí jọ jọ jọ jọ má ṣe bẹ́ẹ̀ ẹbí kì í ṣe ní ẹbí iyì ìfẹ́ àti àánú àwọn ọlọ́rẹ́ mi ọdún owó ni mò ń gbé tẹ̀lé jọ dákun torí ọlọ́run tún mi sílé dé padà sọ́dọ̀ wọn. ewu oríṣà àti iyì àti àánú àti ìfẹ́ kò séyìí kankan tó máa ṣọ̀rẹ́ rẹ mọ́ torí pé o ti dẹni ẹ̀gbin ní báyìí ẹ̀gbin ìkórìíra àti ìdọ̀tí lára yìí máa fi lọ ọ́ ah. torí pé ẹni ẹ̀gbin ni ọ́. ẹ̀gbin ẹ̀gbin dákúndọ tó yọ lọ́rùn tú mi sílẹ̀ dákun tú mi sílẹ̀ dákun mi ọmọ ọdún tú mi sílẹ̀ tú mi sílẹ̀ ìfẹ́ àánú iyì àdójọ tú mi sílẹ̀ dákun. Èdùmàrè ló lè gbani nínú ayé tókùnkùn jọba. Nínú ayé tókùnkùn jọba ètò ẹnìkan ló lè gbani ọ̀hún. Òun lolùṣọ́ àgùntàn mi, gbà mí lọ́wọ́ ayé. Káyé bá ń fi mí sínú ọgbà ìkórìíra gbà mí lọ́wọ́ ayé ìwọ ni àṣà àti òdì mi o. ètò àríkan ló lè gbani nínú ayé tó kù kú jọba o. Oh, tọ́ ọmọ àṣàkẹ́ o ṣèyí tọ́ ọmọ àṣàkẹ́ o ṣèyí tọ́ ọmọ àṣàkẹ́ o èyí tá a bá wí fọ́gbọ́ lọ́gbọ́ngbọ́ eléyìí tá a bá wí fọ́gbà lọ́gbàǹgbà kóṣẹkóṣẹ báyìí ohun tìlá kọ̀ṣẹ gbogbo ohun tí mo bá ti sọ lálẹ́ yìí gbogbo ẹ̀ ni kò ṣe mọ́ ẹ lára pátápátá láti ìsìn lọ kó bẹ̀rẹ̀ sí máa kórìíra ìkẹ́ adé kí rúdurùdu kí rédèrèdè kó wà láàrin yín èdè àìyedè kó bẹ́ sáàrin yín kọ́rọ̀ yín kó má yéra yín mọ́ kẹ́ bẹ̀rẹ̀ sí máa jà látẹ̀ní lọ gbogbo iṣẹ́ tó ti wá mọ̀ ṣe níwájú ẹ tó fi ń gboríyìn ní gbogbo ìgbà kó má mọ̀ ṣe mọ́ láti wákàtí lọ tó àbàwọ́n èṣù. ṣé wọn ká sí nǹkan tó ń ṣe ṣé mọ̀ pé òun dá mi dúró lẹ́nu ọ̀nà yìí ó ti bẹ̀rẹ̀ òun eré pọ̀ òṣìṣẹ́ yẹn ó dẹ̀ mọ̀ pé òun fi tiẹ̀ jẹ́ kí n léètì. Ah, mo ń jẹ́ kí ẹ léètì èmi ò jẹ́ léètì o kẹ́ ẹ̀ bá máa jẹun gbé yín débẹ̀ ọ̀sán ọ̀run ọ̀pọ̀n ẹni ojú bá ń kọ́kọ́ máa ń dùn sí ọlọ́run mi kí ìṣètàn àti kí òbítúmọ̀ wáyé. wọ́n ti bá ti jẹ́ kẹ́ ẹ step in pógun ni ẹ sì ń wáìnì mi. wọ́n ní tó bá jẹ́ kí n step in ogun ni kí ló ń sọ ọ̀rọ̀ wo ló ń sọ you must be joking. Ah, ah, wọ́n ní kí n má eh, step in ah, ṣọmọ kan tó ń sọ ṣá. ẹ ṣe lùkù mi wá jọ jókà ni wọ́n ní tí n bá ti jẹ́ kẹ́ ẹ wọnú bí ìpèsè tèmi ti tán nù. ká ló sọ bẹ́ẹ̀. mo ẹ jẹ́ n kúkú gbé yín finally àṣẹ ti wá látòkè hmm. ọ̀gá pátápátá ní kí n má jẹ́ kẹ́ ẹ wọnú bí tí n data will be sacked and I don't want to be sacked because the place I came from to search for this job is far far far away mi ti rí sẹ́tí lépo. farabalẹ̀ má fi òyìnbó péré lólè ọ̀gá ló ní pé kí n má jẹ́ kí n wọlé ọ̀gá ló ní pé kó má jẹ́ kí n wọlé ah, ah, you must be joking kí ni mo ṣe kí ló ní pé mo ṣe fáwọn. bá a mo ṣe fẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe ẹnu géètì lèmi ti ń ṣiṣẹ́ ẹ̀yin lẹ́ ń lọ ní òtí rí ọ. Johnson Johnson Johnson I'm not cut out for all this ṣó ń gbọ́ mi gbogbo eré pa tó fẹ́ máa bá mi ṣe láàárọ̀ yìí tí mo bá pi ọ̀gá tó bá sọ fún mi kó òun sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé one of your pranks ló ń bá mi ṣe láàárọ̀ yìí o ní o ní find it funny o o máa rójú pípọ̀ mi. have I ever delay you more than two minutes in this case what are you saying what are you saying. ìwọ máa wò torí bó ṣe máa ṣe nìyẹn ó ti bẹ̀rẹ̀ wọn àwàdẹ òṣì yẹn. ti gbọ́ ẹ pè wọ́n o kẹfì tí ara yín gbéra yín débẹ̀. hello sir yes sir ẹ káàárọ̀ sir bẹ́ẹ̀ ni sir mo wà lẹ́nu gate mo fẹ́ wọlé ni Johnson dẹ̀ ni pé ẹ sọ pé kí n má wọlé bóyá ara wọn prank kò ṣe ẹ̀ ló ti fẹ́ bẹ̀rẹ̀ yẹn ń sìn mo ní pé kí lẹ sọ sà sà ẹ sack mi mi mi ṣe kọ́kọ́ mo ń ṣiṣẹ́ mi mo ń ṣiṣẹ́ mi bí ṣe ẹ ló sà sà wọ́n ní wọ́n wọ́n sack mi. ẹ̀yin lẹ tara yín síta nọ́mà nọ́mà sáàkì tán sọ pé àwọn sáàkì yìí ilé lọ́yẹ kẹ́ lọ bí mo ṣe ní kẹ́ padà kẹ́ lọ dá nǹkan yín gbọ́ sínú etí nísìnyẹ ti taṣe ara yín sọ́dọ̀ mi táwọn èèyàn bá ti gba yín bí tó bá ti béèrè mi màá náà ti sáàkì yín kí sífì ní ṣíṣe ẹ̀yin lẹ fira yín hàn mí báyìí nísìn. èwo ni Johnson Johnson wèrè tẹ́ ń pariwo. you are very diligent kí ló dé tí ọ̀gá ṣe máa ní pé òun sáàkì mi bí ìṣe kọ́kọ́ ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ kí ẹ bá ṣe nǹkan kan fọ́gà ṣé mi rántí béèrè lọ́wọ́ wọn pé kí lẹ ṣe kó tó di pọ́ da yín dúró ni ẹ wá ń pariwo johnson johnson ẹ ṣe gbé níyì síwájú johnson mi kẹ kúkú mọ pèmí níyì johnson tí yín fẹ́ yẹ̀ sá. ǹdẹ̀ má ṣe báyìí má ṣe báyìí ó mọ pé mo máa ń fún ẹ ní tips tí èwo láwọn nǹkan tí mo máa ń ṣe fún ẹ jẹ́ kí ló ń bọ́ wọn jẹ́ kí jẹ́ kí apologize na. ẹgbẹ́ ẹgbẹ́ nu ẹgbẹ́ nu burúkú sọ èmi tí mo ti ń expect ìjọ kan kílẹ̀kùn kan ti ẹ̀kọ́ yín kà pa tẹ̀ nídìí ẹ̀kọ́. The way this wojú tèmi rí one day you looked straight into my eye and told me you can never need my help now you need my help kémi bàbá yín de ọ̀gá kí n jẹ́ kẹ́ wọlé ẹ̀ lè wọlé ẹ̀yin wá ń sọ mi wípé ẹ̀yin Kẹ́mi Wọlá thief sí olójú ara yẹn wọ́n fún mi thief Monday to Friday mo mọ́ bá yín fọ táyà mọ́tò yín o kọ́ lè bá sọ pé ẹ ní ìtìlẹ̀ ní highway ní ìsìn ọjọ́ Friday ẹ kàn fún mi one bay lójú ara yẹn náà fún mi lówó unitives sórí ètò èrègùn unitives ọ̀rọ̀ yín dàbí ọ̀nkù mi pé ọmọ tó wà lẹ́yìn mi tí ò bá ń ṣe mi kò ní débẹ̀ èyí unitives ẹ̀dọ́wájú mi ń ṣe ẹ̀ ń brag èyí unitives Can you please walk out majestically? Ejo, Ejo, Ejo, sori ikọ fún mi tó tó lọ́wọ́ lé mi ò lè jẹ́ Mi ò lè tó ṣe máa fi tó bá jẹ́ kó gbàjẹ́ lẹ́nu. Wọ́n ti ẹ̀ lè dọ́rọ́ ẹ̀wọ̀n tó dẹ́wọ̀n jẹ́ kí fún mi kọ́ máa dá mi dúró. Wàláyé rẹ̀ mi ò lè jẹ́ kí wàláyé. Ẹ ní wọlé, wọ́n máa sáàkì mi tẹ́ máa wọlé. Ẹ bọ́ star, ẹ wo ni ìtẹ́dẹ̀ fún mi give and take, ẹ bọ́ star, ọlọ́run fún mi give and take ṣá. Ah, wàhálà ẹ̀ ti sunkún. Ṣé fámìlì ilẹ̀ ń lọ ẹ̀wọ̀n sí two years ni? Ah, ẹ pẹ̀lẹ́ ẹ kọ́ bí yá kò ní skill o normal normal kò ní skill ńgbà tó ń ṣiṣẹ́ ń bí o ó wá bẹ̀rẹ̀ kún ìrìn ìgbà tó ń dáhùn dúró má jẹ̀ bá mi sáàsì bọ̀dá kúkú lójú Kẹ́mi ojú ọlá pé. pé yé ah, wá wá bá mi sọ ẹrù tó wà lórí mi kúrò bá mi sọ bá mi sọ bá mi sọ ẹrù lórí ah, ẹrù tó wà lórí mi o yé yé bá gbẹ́rù orí mi bá gbé kọ́kọ́ gbẹ́rù orí mi náà gbẹ́rù gbẹ́rù orí mi ejò ejò irú wà lórí mi jẹ sórí ẹ dáàdù tó wà lẹ́rù lórí wọn ṣé mo rẹ́ bí ni mo rẹ́ pẹ̀lú wọn ni ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ọ̀run mi máa kọ́ yé ẹ bá mi yẹ̀rù orí mi ẹgbẹ́rù yìí kúrò lórí mi yé ọrùn mi o ọrùn mi ti ń wọ̀ ọrùn mi wọ̀ ẹ bá mi gbẹ ẹgbẹ́rù ẹrù o ẹrù wà lọ́rùn mi má bọ̀ ẹ ṣe fi kò lè ọrùn mi ti fẹ́ gbọ́ ẹ gbé ẹ bá mi gbé gbé yẹ ó gbé o yẹ ọrùn mi máa kọ́ ọrùn mi máa kọ́ ẹrù ipò yẹ yẹ yẹ ẹ bá mi gbé ẹ gbé ẹ gbé ẹ gbé ẹrù ọrùn mi ti fẹ́ yẹ ẹ bá mi gbé yẹ yẹ yẹ ẹ gbé ẹ gbé yẹ yẹ yé wọ́n ti gbé tòkè yẹn gbé tòkè kúrò. kò sí kọ̀kọ́ ń yé yé ọ̀kẹ́ mi ò jẹ́ gbégbé ó ti yẹ mí lọ́rùn o. a fà pàdé ẹ̀ mo wà pa mo wà pa jàre a fà ṣé gbogbo dókúmẹ̀ntì yẹn ti rẹ̀ yìí. ẹ ẹ nínú ti sẹ́ẹ̀ ìwọ náà mo dúró de kí n fi mọ̀ wá fà yẹn good ó mo dúpẹ́ sọ hmm, mọ̀ pé ọwọ́ gbọdọ̀ pẹ́ ní ìsàkékè omi gbóná jẹ omi gbóná jẹ gbọdọ̀ pẹ́ ní wáṣẹ̀rẹ̀ I'm off already. Oh. Ike? Ọ̀rẹ́ mi. Ike? ọlọ́run ṣe ìkẹ́ ti lajú. ibo ni mo wà yìí kí ló ṣẹlẹ̀. ibo ló wà bíi ti báwo ilé mi ni bíbá iná o wo ike ẹwà ti ṣẹlẹ̀ o ó sick gan ni o. ọkọ mi ọláyẹmí kọ. ẹ má sin ìgbèlè Ọláyẹmí sí because Ọláyẹmí ti travel pẹ̀lú new girlfriend there. Ọláyẹmí. mo má bọ́dà Ọláyẹmí travel. ṣé wàá fẹ̀sùn ọkàn mi wọ́n má sọ ọkàn. Ọláyẹmí travel pẹ̀lú mi. mo farabalẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà alright ni. Ọláyẹmí. àmì kì í sọ fún báyìí pẹ̀lẹ́. ó travel. ìyẹn kọ́ ló kàn ń sìn ìyẹn kọ́ tẹ́lẹ̀ ṣe máa yá ni káwọ́ after báyìí kò yẹ kó láyẹ̀bí fi mí dẹ kò yẹ kó travel àbò ń bá mi ṣeré nínú mi kì ti sọ fún yín sí kò yẹ kó travel kò yẹ kó travel kí ló dé tó ṣe sọ fún mi. kárí àwọn yá mi ò ah. sọ fún ẹ. ìgbẹ́ stop má stress ara rẹ̀ pẹ̀lẹ́. kò lè yá láyé mi fi mi dé travel kò yẹ kó fi mi dé báyìí kò láyé mi kò fàbí kéré tí. olúwa o. Ah, hey! ìyá o ẹ ẹ wò ìyá wa ẹni bá rí yín tí ò bá sá ẹ wò onítàn wọn ò tí ì sin ni ó ti kú wọn ò tí ì ẹ jọ kí ló ṣẹlẹ̀ o kí lẹ rí gbọ́ o. <laughs> ìyá rèé mo bẹ̀rù yín o. kí ló ṣẹlẹ̀ tó kọ̀ ń pariwo tó ń pariwo ah. ìyá ìyá ìyá kí ló ṣẹlẹ̀. ó dáa ìkẹ́ adé tí wọ́n sáàkì nínú iléeṣẹ́ yìí ẹ dákun tó ṣẹ̀yìn yìí. Ah, ah, ṣé yẹn ọmọdé ló ń dà láàmú ẹ ó kọ débì kan ó bèrè béèrè bó ṣe ń ṣe mẹ o ò wojú lẹ o kò bẹ̀rẹ̀ sí ń tẹlẹ̀ báṣubàṣu ó ń tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ wọn kì í ṣayé báyẹn téèyàn bá débì kan ó máa kọ́kọ́ wojú bẹ̀ ní kó tó máa tẹlẹ̀ mọ́lẹ̀ anyhow mo dẹ̀ ń wọ̀nà mo dẹ̀ ń bá sọ mo ń bá sọ mo ń bá sọ ó rẹ̀ ṣe bí ẹni pé. Eh, ojú bó ṣe wà yẹn lọ. Ah, ó ló mọ̀ ọ́ ó ah! ló mọ̀ ọ́ nǹkan tèmi ṣàmọ̀ ni pé nílé iṣẹ́ ẹni tí ò bá fi tèmi ṣe ẹni tí ò bá fi ti èmi ọmọ tó yọ̀ sí ṣe nílé ah! iṣẹ́ ilé iṣẹ́ ẹ̀ máa gbóná mọ́ <laughs> bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo làkàkà mi lórí iṣẹ́ gbogbo gbìyànjú mi gbogbo àgbọ̀dọ̀ lọ lásán èèyàn ah. kò lè wá wá from nowhere kó máa wá gàba lé mi lórí ah. mo máa dúró ìyà tí mo ti jẹ nílé iṣẹ́ èèyàn hmm. tó bá ti fi tèmi ṣe níbí báyìí ibi tó bá ti bá rẹ̀ òun ló mọ̀. ìyá ẹ dákun ẹ rí ibi wọn fèmí ha ṣe ẹgbẹ́ bẹ́ẹ̀ mo jókòó sí wọn èdìdè kú òun bẹ̀ ẹ dákun torí ọlọ́run ẹwẹ́ mi ṣe láàánú. ìyá ẹ̀dá ah. ìyá ẹ̀dá má padà lọ sórí síìtì alábòsí àkúmọ̀ bóyá ìgànlẹ̀ lé ọmọ yẹn lọ tẹ̀m̀tẹ̀ tẹ́ ẹ̀ polú ẹ̀ níyà ìyá ìyá kiri àbí ìwọ náà lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀. Ah, ìyá mi ẹ dákun ní ìdílé o ah. ìyá rè é. mọ́mì mọ́mì yín ti rẹ́dì mà mọ́mì mọ́mì mọ́mì wọ́n ní kí sọ fún yín pé oúnjẹ yín ti rẹ́dì mọ́mì ń ṣe wá lọ sí ẹ̀yìn báyìí mọ́mì mọ́mì ẹ̀ dìde mọ́mì mọ́mì mọ́mì ò mà ah mo dáràn mọ́mì Yeah. ẹ hallelujah praise the living Jesus. hallelujah. ṣé ẹ̀yin náà ti wá rí ohun tí ìwà yín tó fàyè sí báyìí? ẹlẹ́dàá oníkálukú ó ní ohun tó rọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé tí wọ́n bá kọsẹ̀ àbí tí wọ́n kàn fi ẹsẹ̀ gbá nǹkan nínú ilé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tójú bọ̀lé káàkiri. Hmm láti bẹ̀ wọ́n wá gbé nǹkan tí ò kì í ṣe tiwọn wọ́n á gbélé wọn lọ́wọ́. my sister ẹ ní láti kún fún àdúrà gidigidi kẹ́ tọrọ gbogbo ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ẹlẹ́dàá yín kó má dẹ̀ padà kọ ẹ̀yìn sí yín mọ́ eléde òní kọ́ ìṣẹ́ lórúkọ jésù òun lòun náà ti gbọ́n yẹn àbí ó dẹ̀ ti rẹ́dí láti change even gbogbo nǹkan tẹ́ni kò ṣe pátápátá ló máa ṣe ṣe bó máa ṣe ó máa ṣe. tó bá ti wá ṣe tó dẹ̀ kún fún àdúrà ogun ò tún ní já ẹ mọ́ gbogbo elédò ẹ ti wá ṣẹlẹ̀ yìí pátápátá ó máa di ohun ìgbàgbé ẹ jẹ́ ká gbàdúrà. musa tí yóò bọ òkè gbà mí ò agbárilágbà tán. musa tí yóò bọ òkè gbà mí. mo jí kàtà mo rìn kàtà èmi tí mo rìn kàtàkàtà wọ́n bọ̀ lẹ́tà òkò mo pẹran mẹ́ta ń bẹ̀ mo kó lórí ta mẹ́ta mo kó fáwọn àgbààgbà mẹ́ta mo ní nǹkan mẹ́ta ò ní discover yìí pé oyún ló wà nínú ọkọ yìí. ọmọ ló wà nínú wọn. tèmi ní pé kò padà lọ sínú yàrá ẹ jẹ́ ń dà kọ́ tí mo fẹ́ dà my friend. o lè dá gbogbo. Fíkáyọ̀ àbí fikún sí fikún wẹ́rẹ̀ èwo ló ń jẹ́ bẹ́ẹ̀ sórí ọkọ rẹ ló lọ fún ọmọbìnrin tó jókòó ní ẹgbẹ́ mi lóyún. kádì mọ́nú. bẹ́ẹ̀ni. kàfàrà ní díẹ̀. bẹ́ẹ̀ni bàbá. ẹ ó ti dè. orí mi rèé o ìgbà mẹ́ta ní lágbàpá o bàbá yé ni ó gbà mí o. bọ̀rí pọkùnrin lóyún rẹ̀ mo ní kún gábàáyé. jẹ́jẹ́ nígbà àjàre gbọ́dọ̀ fún wa rẹ̀ rí. sẹ́nìkan ní bá kérora ní ìsinmi títú obìnrin ọlọ́run àṣàwòrán mi. mo fẹ́ jẹ́ kẹ́ fi ọkàn mi. hello hello hello. my people. ẹni the party of the year. It's loaded. Mm. Loading. moldy moldy. inú mi dùn púpọ̀ láti rí èèyàn pàtàkì bíi ti. i'm planning my birthday party. mi fẹ́ kí party flop ni. gbogbo tó ní ìdí ẹ̀ gbà. ṣé ẹ̀dúró bọ́lá ló kí la fẹ́ ṣe sí ti bẹ́ẹ̀ jẹ ọ̀rẹ́ ẹ̀. ariwo ni mo fẹ́ dálẹ̀ náà ni ariwo ti pọ̀ wọ́n dùn. ṣé nǹkan tó máa fún bọ́ èmi àti tó máa benefit mi àti. ìbára la ń múra kò sẹ́ni tó ń pídà kó tó bú ṣọ̀ǹkó nígbà ẹ̀rọ. ó ní sáà kan àwa méjì fẹ́ kó lọ sí abẹ tẹ́ǹ gbogbo ẹ̀ máa ṣe wù mí. ọ̀nà òbí fúrú ìwọ yìí pẹ̀lú gbogbo àwọn tó bá tó bọ̀. good afternoon ladies. good afternoon officer. from the look kódà pípé yẹn lọ sí pàtì. ẹ ọ̀rẹ́ wa kan ló ṣe birthday party so ibẹ̀ là ń lọ. ìyá ìyá lògbàlògbà ẹ tuntun lọ àbí. alògbà tó ń lọ́wọ́ sódẹ̀ tó máa lògbà tẹ̀yìntẹ̀yìn lẹ́ẹ̀